فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والسلام عليكم ورحمة الله وبركاته أفو الله وبا أبا لا نجلو ألا دقبلي أسان ọba tó ní kí a máa sẹ̀mí dọ́jọ́ tó ní tó sì tún fún wa láǹfààní àti lè kójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lẹ̀ láti tẹ̀síwájú nínú tafsiri alkùránì alápọ̀lẹ̀ ní lánà adó lórí aya kẹjọ aya mẹ́wàá ta ní ọlọ́run bá sọ kalẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin arákùnrin tí ìfòkọ jẹ́ mùsùlùmí tọ́lọ̀ jalè tọ́wọ́ tí ìrànmọ́ yahudi lẹ́yìn gbà tí ọlọ́wọ́ bá ti sọ ń tọ́ jẹ́ òdodo ọ̀rọ̀ lórí ń tọ́ ṣẹlẹ̀ tó sì bá àwọn èèyàn rẹ̀ wípé wọn gbọ́dọ̀ máa jẹ́ agbẹjọ́rò fún òbílẹ̀jẹ́ ẹ̀dá ọ̀dàlẹ̀ ẹ̀dá ipe ọjẹ́ ìwọ̀ lórí wọn kí wọ́n máa jẹ́ àgbẹjọ́rò fúnrú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá tẹ́síwájú láti sàlàyé nípa wípé ọ̀pọ̀ ìjókò tí àwọn èèyàn máa jókò láti sọ̀rọ̀ àsírí ọ̀pọ̀ ọgbà aburú rẹ̀ ọ̀pọ̀ ju oore tí ń lọ ọlọ́ọ̀bọ̀ balẹ̀kí ọlá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقه إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما الله بابا عليك ولاني لا خير في كثير من نجواهم kò sóore nú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àṣírí táwọn èèyàn máa pera wọn jọ ṣe gbẹ̀wá ìjà sọ̀rọ̀ àṣírí kan

iṣẹ́ rẹ̀ tọ́jẹ́sẹ́ láàdá ẹja máa ṣe ibi wọn bá ti jókòó tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ láṣìírí àwìsílá ìbẹ̀lẹ̀ nas tàbí wọ́n jókòó wọ́n ń sọ̀rọ̀ àṣírí lórí báwo ni wọ́n ṣe ṣàtúnṣe àbí wọ́n ń jókòó àtúnṣe láàrin àwọn ènìyàn aláwọ̀ bá ní mẹ́tẹ̀ẹ̀ta nìkan ìní ìbẹ̀nu ọ̀rọ̀ àṣírí tọ́jẹ́ pé ọlọ́run ọba fara mọ́ ìbẹ̀nu ọ̀rọ̀ àsírí tọ́jẹ́ pé kò sáburú ń bẹ̀ wọ́n máa ń yẹ fáàdì dáálí kàpìtìrọ àmọ̀rọ̀dọ́ ti là ẹni tí ń bá ń se ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta nítorí pé ń wá ìyọnu ọlọ́run ọba fàṣọ́fàánú ti hì ájọrán àdúyìmá dájúdájú ní pẹ̀lẹ́ irú ẹni bẹ́ẹ̀ á san lẹ́sàn ẹ̀sán tó ga á san lẹ́sàn ẹ̀sán tó tóbi nítorí pé ibi tó ti jókòó tí wọ́n ń jíròrò tí wọ́n ń sọ̀rọ̀ àṣírí tí wọ́n ń se mítìnì wọ́n ń se lórí kíni lórí àwọn nǹkan mẹ́ta wọ̀nyí ìdí ni tó fi jẹ́ pé gbogbo ìgbà tí èèyàn ọba jókòó níbi ìpàdé kan àbí wọ́n bá pé pàdé kan kọ́kọ́ bera rẹ̀ léèrè pé tá a bá lọ bí ìpàdé náà kí láà lọ sọ torí pé aya suratul mujadala àbí mujadila ó fi yẹ wá pé ìwà munafiki ni pé táwọn bá ń lọ bí ìpàdé ọ̀kan nù kan mẹ́ta ni máa lọ́ọ́ inú wọn máa lọ jíròrò lé lórí yàtànàjáwọ́nà bil ithmi wal udwani wa ma'asiyati rasul wọn máa lọ jíròrò wọn máa lọ se mítìnì wọn sọ̀rọ̀ àsírí lórí bil ithmi lórí ìsẹ́lọ̀n gbogbo tí wọ́n mọ̀ sọ tọ́jọ́ mọ́ sẹ́lọ̀n ni wal udwani àbí wọ́n lọ se mítìnì láti dáná ọ̀tẹ̀ ọ̀tẹ̀ wọn fẹ́ se ni wọ́n máa sọ̀rọ̀ àsírí lé lórí ẹlẹ́kẹta wọ́n máa sí ẹ̀ ti rọ̀ṣúl àbí kí wọ́n máa ṣe pàdé lórí bóun ni wọ́n ṣe ìyapa sí níta nàbí ni a ṣe sallallahu alayhi wa sallam nítorí délé ọlọ́run bá fi yẹ wá pé ìwà àwọn mùnáfíkì àtàwọn yahudi lélẹ̀ ìdí ni sọlọ́run bá fi wá sọ fún wa pé ẹ̀yin olùgbàgbọ́ ngbẹ́ yìí bá fẹ́ sọ̀rọ̀ àṣírí láàrin ara yín tẹ́ ẹ bá fẹ́ pe mítìnì ẹ pe mítìnì lé ìtọ́jẹ́ pé ẹ ní máa sọ̀rọ̀ sẹ́lọ̀ǹbẹ̀ ẹ ní máa dáná ọ̀tẹ̀ nínú ìjókòó yín bákan náà ẹ sì tún ní máa sọ̀rọ̀ lórí báwo lẹ́sẹ̀ yapọ̀ ọba àbí àti òjíṣẹ́ rẹ̀ ìdí fi jẹ́ pé wa ni tẹ́yìn olùgbàgbọ́ òdodo ọba ṣe mítìnì pàtàkì ẹ̀yẹ máa se ìpàdé tí ìjíròrò tí ẹ máa se lórí ìtẹ̀lé ọlọ́wọ́n ọba àti ìpayọ̀ ọlọ́wọ́n ọba eléyìí lọ́lọ́wọ́n á ń fọ́ sí wẹ́wẹ́ nínú ááyà yìí lórí pé ọ̀pọ̀ ìjókòó ọmọ ẹ̀dẹ́ nìyẹn pé a fẹ́ sọ̀rọ̀ àṣírí kan ọ̀pọ̀ rẹ̀ kò sóore ń bẹ̀ o àyàfi bí wọ́n ti jókòó tó jẹ́ pé amárọ̀bì sọ́dàkọ́ wọ́n ń para wọn láti pé ẹja máa sàánú aláìní ẹja máa se sàrà àwọn màrúfin àbí ẹja máa se dáadáa lórí nínú gbogbo ń tá a bá fẹ́ ṣe kálọ̀n ọba yọnu sí kásẹ̀ ń tọ́ bá òfin ọlọ́run ọba mu aw islahin bayna nas àbẹ̀yìn tó sì jí pé wọ́n fẹ́ ṣe àtúnṣe láàrin kíni o láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́ọ̀bá ní gbogbo ẹni bá ṣe ìjókòó àbí ó jíròrò àbó ṣe mítìn kan lórí gbogbo eléyìí látàrí pé kíni o ìtìgá àmọ̀dọ́tìlá ń wá ìyọnu ọlọ́run ọba lójú ṣe ọlọ́ọ̀bá ní fasọ́fanu tíhi àjọrọ̀ àdìmá dájúdájú rú ẹni bẹ́ẹ̀ á fún lẹ́sàn ẹ̀sẹ̀ tó tóbi ọlọ́ọ̀bá ní nam. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا الله بابا عليك ولاني ومن يشاقق الرسول أن كان تبا يقبى سيا النبي صلى الله عليه وسلم من بعد ما تبين له الهدى لن يبقى تدودو تهانسي ọmọ pé ìlànà ìsìláàmù ni ìlànà nẹ́bí sallallahu alaihi wasallama ni ọwá ya pàásí kọtẹ́lé yùṣáàkì lédè lárúbáwá láti kalimatu ọmọwá ni láti ṣùkọ ìyẹn ni pé kéèyàn pín nǹkan sí méjì kọkàlùkù mú tiẹ̀ ìyẹn ni pé ẹn tó bá pín gbá pẹ̀lú annabi sallallahu alaihi wasallam pé annabi ma ṣe tèmi ọmọ ṣe tèmi sì ń jẹ ó sì fowó kọjá mùsùlùmí ọlọ́ọ̀bá ni nígbà ma tabayyana lahul huda lẹ́yìn ìgbà tí ìlànà ti fojú hàn sí gédégbé ipe ìlànà nẹ́bì ni o ìta nẹ́bì ni a se ni lẹ́yìn wá gbaná lọ́kọ́ tí kó lórí ètè mi ò se ni ọlọ́ọ̀bá ni wáyà tẹ́bi ọ̀gáyìrà sàbílì mòmìnì tọ́ mọ́nà kan ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà àwọn olùgbàgbọ́ òdo àwọn olùmọ́ni ẹ̀ńtọ́ bá ti yapa sọ́nà nẹ́bì ó ti mọ́nà tó yàtọ̀ sí tàwọn olùgbàgbọ́ tẹ́lẹ̀ náà nítorí délé yẹtẹ́bí ọ̀gá ẹ̀rọ sẹ̀bílì mùmíní náà wọ́n ní sífà láàzìmá ìròyìn kan ní tọ́jẹ́ pé ń bẹ ní gbogbo ògbà ní ń bẹ láàrẹ ní tọ́ba ilé yapa sí ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ó ti fọ̀nà àwọn olùgbàgbọ́ òdodo lẹ̀ torí olùgbàgbọ́ òdodo ní yapa sí ntánàbí ni a sè eléyìí wọn pè ní kíni o sífà láàzìmá gẹ́gẹ́ ọba ti ń sọ nípa àwọn tí wọ́n pa àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba ní wọ́kọ́tìlẹ́hùnmùl àǹbìyá àbẹ̀rẹ̀ rẹ̀ ìpè àti pípa tí wọ́n ń pa àwọn ànẹ́bí ọlọ́run lọ́nà tí ó gbàtọ́ láìsó òdodo gbogbo ẹni tó bá pa ànẹ́bí ọlọ́run ọba ọ̀nà tí ó gbàtọ́ ló fi pa ànẹ́bí ṣùgbọ́n sífà láàzìmá nìyẹn pé gbogbo ẹni tó bá pa ànẹ́bí ọlọ́run ọ̀nà àbùsí ló fi pa ànẹ́bí ọlọ́run kò pa ànẹ́bí lórí òdodo rí ipò ńlọ láàrin lójú ọ̀pá ànẹ́bí kò ẹni tó bá kọ tí ó tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam tó yapa intanabi ni a se ọta pàṣẹ ọlọ́ọ̀bá ni nígbà tí màtàbá yẹnna lọ́wọ́ olùhùdà tó dodo sì ti fi ojú hàn sí ó ti mọ̀ ná anabi sallallahu alayhi wa sallam ọwọ́ akọ́kọ̀ tẹ̀lé ọlọ́ọ̀bá ni wọ́n tẹ́wé ọ̀gáyà lè mọ̀mìnì tó sì tẹ̀lé ọ̀nà tó yàtọ̀ sọ́nà àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́ọ̀bá ni mi wà lè yí má tẹ̀wálá in tó dojú ara rẹ̀ kọ́ ibẹ̀ náà ládojú rẹ̀ kọ́ in tó mú ọ̀nà tó mú pàtó yàtọ̀ sí tánàbí iná láfojú rẹ̀ lékọ́ máa bá lọ ìyẹn ni pé ọ̀nà tí ó mú là ó ti sọ̀nà nánù ọ̀nà tí ó mú tọ́ ìyanu ọlọ́run ọba wò in ló mú pàn ọlọ́ba láti ilẹ̀ á dáadáa kọ́ máa bá lọ. torí pé ẹn tó bá tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ làlìjánná tọ́ sí ẹn tó bá sí kọ̀ tí ó tẹ̀lé sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ níná tọ́ sí torí pé ọlọ́ọ̀bá sọ alukur'ani inú kanáà ọlọ́ọ̀bá ni wọ́n máa ń yọtọ̀ ìrọ̀súlá. آه، آه، ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم نعم من النبيين والصديقين والشهداء والصالحين نعم وحسن أولئك رفيقا الله بابا عليك ولاني ومن يطع الله ورسوله gbogbo ẹni tó bá tẹ̀lé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àwọn ilé wọn wà nínú àwọn ìtọ́lọ̀ wọn bá kẹ́ gbogbo ìgbà tá a máa ń kírun àmọ́ sàdúrà inú tá a máa kánu sọ́rọ́tì fatiha ìdínà sọ́rọ́tà mustaqim sọ́rọ́tà lẹ́dínà anamta aleihim ọ̀nà àwọn ẹni tó kẹ́ ọlọ́ba láwọn tó ń kẹ́ná láwọn tó jẹ́ pé àwọn tí wọ́n ń tẹ̀lé ọlọ́wọ́n ọba àtòjí iṣẹ́ rẹ̀ àwọn ilé wọn wá lọ náà àwọn tó lọ́wọ́n ọba kẹ́ inú àwọn ànẹ́bí ọlọ́ọba táwọn sìdí pẹ́nà táwọn ṣòhádà nítorí délé ọlọ́ọba ní nùwálìhí máa tàwálá èyí tó bá mú pàtọ́ yàtọ̀ sí tánàbí òun á fi ilẹ̀ á dáadáa yọ máa báyìí wọnùsùlìhì jahannam ṣùgbọ́n á fi sínú náà jahannama. a fi sínú jahannama wasa àti masira ó burú já ní ibò padà sí fúnru ẹni bẹ́ẹ̀ kéèyàn wá nílé ayé na kóhùn sẹ́sìn àsọtí fìlànà nẹ́bí se. Ala ní tó ṣe ọlọ́ba ní tó ṣe náà ládójú rẹ̀ kọ́ ẹn tó bá tẹ̀lé anabi sallallahu alaihi wa sallam òun lọ́la torí pé òun nìkan anabi tọ́lọ́wọ́n bá anabi sallallahu alaihi wa sallam nìkan lọ́lọ́ bá sọ fún àwọn al'umma rẹ̀ pé wọ́n in tó ti rúhù tàtàdù inú gbogbo àwọn al'umma annabi sallallahu alaihi wasallam látọ̀rí annabi dẹ́ni kan ọlọ́ọ̀bá ni annabi nìkan ni tẹ́ ẹ bá tẹ̀lé ẹ̀jẹ̀ tó mọ́nà ìyẹn ni pé kò sẹ́lómi tá a tẹ̀lé já ọlọ́ọ̀bá ní tó tẹ̀lé ọ̀nà mi in tó tẹ̀lé òun á dojú rẹ̀ kọ́ tó dojú kọ́kọ́ máa báyìí ṣùgbọ́n ibùgbé rẹ̀ náà ní náà jahannama ó burú ní ibùgbé kí ọlọ́ọ̀bá kí ọ̀sánù wa náà ọlọ́ọ̀bá ní. iná lọ́hà láyà fìrù wáyà fìrù máa ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله بابا عليك ولاني إن الله لا يغفر أن يشرك به ọlọ́run ọba kìí ṣe àforíjì lórí ẹ̀sẹ̀ tá a ṣe tọ́jẹ́ pé abọ́lọ́run ọba wá orogún ni gbogbo ẹ̀sẹ̀ yóò téèyàn lè dà ọlọ́run ọba lè foríjì kọ́dà bí ó tù bá tọba wọ ọlọ́run ọba ọlọ́run ọba lè darí jì tọba jẹ́ láàrin òun àtọ́lọ́run ọba nìkan ni ṣùgbọ́n o àyàfẹ́ tọba sẹbọ sọ́lọ̀ tọba fún nǹkan ní ìlẹ́tọ̀ ọlọ́run tìjọsìn àdéhùn lọ́lọ́run ọba ṣe ń bí ọlọ́ba bẹ̀rẹ̀ pẹ̀lú iná ìyẹn ni pé dájúdájú iná láhàláyà òfin àyùn ṣẹ̀rọ̀kàdé ọlọ́run ọba kì í ṣe àforíjì lórí pé kábọ́ lọ́wọ́n bá wá orogún ọlọ́ọ̀bẹ ṣàforíjì lórí ilé òun téèyàn bá ilé kú tí ò tọrọ àforíjì tí ò ronú pìwàdà lórí ẹ̀bọ irú ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ti sàdéhùn pò wọ́n ní foríjì o ọlọ́wọ́ bá sì ṣe àlìjánà lé wọ̀ fún iná hùmà yóò ṣe gbèlá fàkàt haramallahu alayhi janna ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tó bá ti dá nǹkan míì papọ̀ mọ́ tọba ti lè fún nǹkan mi ìyàtọ̀ sí ọlọ́run ní ẹ̀tọ́ ọlọ́run irú ẹni bí ọlọ́ọ̀bá lóhùn sí àlìjẹ́nà lè wọ̀ fún tí àlìjẹ́nà bá ti dè wọ̀ fún iná lọ́gbọ́dọ̀ di ibùgbé rẹ̀ nítorí délé ọlọ́ọ̀bá ní ohun ò ní dáríjì nítorí délé gbogbo ẹ̀sẹ̀ téèyàn ọba ṣe wà láà ọ̀sán pẹ́rẹ́ lórí kọ́ sẹ́bọ sọ́lọ̀ ọ̀hún ṣùgbọ́n sí sẹ́bọ sọ́lọ̀ yìí ọwọ́ á jẹ́ ní tó jẹ́ pé ṣe ní forí ẹlòmíràn bá sọ pé ká sẹ́bọ sọ́lọ̀ ọ̀hún ìtí máa rọ̀ ní pé ohun òkú gbó sáré tó ohun tẹ̀rí bá fún ohun òkú sí láàlàlàlà ànábì júwe ọ̀kan nú àwọn ìṣẹ́bọ sọ́lọ̀ ànábì sọ́lá alẹ́ sẹ́lẹ̀mà ni ọ dàbí ànábì ni in ni ìṣẹ́bọ sọ́lọ̀ kékeré tí wọ́n bá ní ìṣẹ́bọ sọ́lọ̀ kékeré kì í ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ kéèyàn bá ṣe kéèsì dandan kó gbéyàn jáde nínú ìsìláàmù ṣùgbọ́n tó o bá fi falẹ̀ ó ṣeéṣe kéèyàn jáde nínú ìsìláàmù láìmọ̀ gẹ́gẹ́ bí ibùdó kayim ti sọ. anabisalaam alayhi salam ni ó júwe rẹ̀ pé sẹ́rí sẹ́bọ sọ́lọ̀ kékeré ọ dàbí ìtọpasẹ̀ èèrà ni lórí àpáta ńlá nínú òkùnkùn ta ni ó rí náà rí pé a mọ rí footstep èèrà tó rìn lórí àpàtà a sì wá ní òkùnkùn ọlọ́ anẹ́bísọ́lá àdìsọ́lẹ́mà ní ibi tó burú dénú ilé tó fi jẹ́ pé ọ̀pọ̀ nínú àwọn aṣíwájú rẹ̀ nínú àwọn sẹ́lẹ̀fù sọ́ọ̀lẹ̀ kò sí ti bí wọ́n máa bá jà bí kí wọ́n máa bẹ́lọ̀ pé kọ́lọ̀ ọ̀bọ sọ àwọn pé káwọn kó síbi kí ni o ibi ìṣẹ̀bọ̀sọ́lọ̀ torí pé ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ń gbà mí kìí ṣe dandan kó gbé èrè kalẹ̀ ọ̀rọ̀ tó sọ lásán wọ́n kà fún wa nù tíra kìtàbù tawhid àwọn gbólómi tó sọ ìṣẹ́bọsọ́lọ̀ ni máṣá aláhu wa ṣìta ntí wà tọ́lọ́ ọba bá fẹ́ lọ́sẹ̀ anabi ni àjàlẹ́sẹ̀ nínú láì ní ọwọ́ sọ mí dẹgbẹ́ ọlọ́run ọsọ mí dẹgbẹ́ ọlọ́run bí máṣá aláhu wa dáhù ntọ́lọ́ ọba nìkan fẹ́ ní í ṣe inú rẹ̀ iná ni kéèyàn ọmọ sọ̀rọ̀ pé ah bẹ́ẹ̀ bá sọ láàyín ọlọ́run lọ́hùn ah, ọ̀rọ̀ ti bàjẹ́ o bẹ́ẹ̀ bá sọ láàyín ọlọ́run lọ́hùn pé ẹ bá sọ lọ́ọ̀lọ́ lẹ́yìn náà ọlá yín ẹ̀hán ìyẹn ti tọrọ sínú àmọ́ pé ẹ bá sọ láyín ọlọ́ọ̀lọ́hún ó ti mú wọn dọ́gba pẹ̀lú ọlọ́ọ̀nù anábì ní àjà alta ní lèláhì ní dán ó ti wá sọ mí dẹgbẹ́ ọlọ́ọ̀n bọ́lú màṣá aláhu wàhádà ń tọ́lọ̀ ọba nìkan bá fẹ́ ní ọ̀sẹ̀ ọlọ́ọ̀bọ̀ ọba àlekí ọlá ní iná láhàlá yẹ ọlọ́run ọba kìí ṣàforíjì lórí ká ṣẹbọ sọlọ́hún ìgbà míì ẹ̀dá máa lérò kóhun dé ipò kan nínú wàhálà kò sí tó lè kóhun yọ àfikọ́ ṣẹbọ sọlọ́hún fìtínà ayé kan bá bọ́yá ààrẹ lọ́lọ́run ọba fi kàn bọ́yá àìní lọ́lọ́run ọba fi kàn bọ́yọ́ fẹ́ bímọ kò rọ́mọ bí bọ́yọ́ fẹ́ ṣe ipò rí ṣe àṣetáni ọwọ́ àmọ́ fi yé yẹ bọ́lọ̀ bó ṣe sọ fún anú alukọ̀rání nínú ayé tí wọ́n kà ń síwájú yọ àmọ́ ṣe lọ́sọ fún pé ẹ̀kú ṣe báyìí ṣèbáwò ilé náà ní sọ́wọ́ kínkínní ẹ̀dọ́ sì fi dọ̀mọ̀ aná láì mọ̀ kọ́lọ̀ bọ́ sànù wa ọlọ́ba ni wọ́n yẹ fẹ́rù máa dún nàdálí kàlẹ́ mọ̀ yẹn ṣá gbogbo ntọ́ bá yàtọ̀ sí ìṣẹ̀bọ̀sọ́lọ̀ àwọn olùmọ́ni máa dúnà dálíkà gbogbo ẹ̀sẹ̀ tí ó tó ìṣẹ̀bọ̀sọ́lọ̀ àbí gbogbo ẹ̀sẹ̀ tó yàtọ̀ sí ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ìtumọ̀ wọn ó súnmọ́ra wọn torí gbogbo ẹ̀sẹ̀ tó tóbi jù náà ní ká ṣẹ̀bọ̀sọ́lọ̀ wọ́n máa ń ṣe gbẹ̀láfà wọn ní tẹ́rọ ìtumọ̀nà àzìmá ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ó náà ní ẹ̀sẹ̀ tó tóbi jùlọ gbogbo ẹ̀sẹ̀ yóò tí ó tó ẹ̀ńtọ́ bá ṣe tó fi tú tí ó tú bá tó fi kú lọ́dọ̀ àwọn ahálùsùn náà wà á nírú ẹ̀ níbẹ̀ ìbẹ̀ tàhtàmàṣí àtìlá ìbẹ̀ lábẹ́ fẹ́ ọlọ́run tó bá wu ọlọ́run ọba dáríjì látàrí ìkẹ́ ọlọ́run tó bá wu ọlọ́run ọba jẹ́níyà látàrí àṣedọ́gbọ̀ ọlọ́run inṣáà ghafaralahu rahmatan minhu wa inṣáà àdábàhu bi adìlìhì ẹn tó bá sẹ́lọ̀n tẹ́ sí ìṣẹ́bọsọ́lọ̀n tí ó sì túbá tó fi kú torí pé ẹ̀ntọ́ bá túbá àmàntábà tábà láhùn aléyìí ẹ̀ntọ́ bá túbá ọlọ́ọ̀bọ̀ gba túbá rẹ̀ tọ́ bá tí májàmú túbá bá pé ṣùgbọ́n à ń sọ̀rọ̀ lórí ẹ̀ntọ́ bá ilé kú tí ó túbá lórí ẹsẹ̀ náà tọ́ bá jẹ́sẹ̀ bọ́ sọ́lọ̀ ni ọlọ́ọ̀bá ti lóun ò ní dáríjì ẹ̀ntọ́ bá wá kú tí ẹsẹ̀ bọ́ ní ṣe sọ́lọ̀ ẹ̀sẹ̀ ńlá kan lọ́ dá lọ́dọ̀ àwọn alùsùn náà wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ń bẹ lábẹ́ bí mo bá fi ọlọ́run tọ́bọ̀ wú ọlọ́run ọba ọlọ́run ọba dáríjì látàrí ìkẹ́ rẹ̀ tọ́bọ̀ wù wọn ọlọ́run ọba ọlọ́run ọba jẹ́yà látàrí àṣedọ́gbọ́ ọlọ́run ọlọ́run ọba ṣàbòsí fún in tó ṣe in tó tọ́ sí náà lọ́lọ́run ọba ṣe lẹ́sàn fún ọlọ́run ọba ní wọ́n máa ń ṣègbèlà ẹ̀rí gbogbo ẹni tó bá bá ọlọ́run wá orogún fàkọ́dé gbọ́lá gbọ́lá lẹ́nu bàyìí dáa irú ẹni bẹ́ẹ̀ ti sọnù. alù tó jìnnà torí pé ó ti jìnnà sí gbogbo bí ó rí kí ọlọ ó ti kú olójú ọ̀nà tó jẹ́ pé kò lè padà mọ́ nígbà ọba bá bẹ́ẹ̀ kú nítorí gbogbo téèyàn ọba ṣe mọ́sẹ̀bọ sọ́lọ́hún a sì sọ gbogbo oríṣiríṣi tọ́jú mọ́sẹ̀bọ sọ́lọ́hún irun pé ká lọ kí wọ́n bá wa yẹ nǹkan wò ni o geere tọ́ gbogbo àwọn nǹkan báyìí agbọ́dọ̀ jìnà sí àwọn díẹ̀díẹ̀ tó rọra ń se ọ̀ àmọ́ jù bẹ́ẹ̀ lọ bọ́yọ̀ lọ lè dárí jùn máa ronú túbú àdá tó bá fi lè tẹ́ bọ́ kún o lè ní ọ̀pẹ́ o torí jẹ́ lọ́mọ ẹ̀wọ̀n pé wọn bá parí rẹ̀ tán àmọ́ túbá ta ló fọn gara parí rẹ̀ ebi wọn múra election lọlẹ nìkan ló kú àbí àwọn mélòó kan eh, aspirant governorship kàbí kankan wẹ̀ ọlọ́ọ̀nìkan lọ́mọ rú bẹ́ẹ̀ tẹ́ni bẹ́ẹ̀ bọ́ yóò ti se àwọn olùkọ́ ńgbà wọn bá di gọ́mọ́nà tán àmọ́ túbá ta ló fún garanti ńgbà wọn dìbò náà tí àwọn èèyàn wọlé bọ́yá nínú wọn náà àwọn tó wí ní election nísìn tí ò sí láyé mọ́ nítorí ìdí eléyìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́jẹ̀kẹ́ àṣetáni ọ̀tọ́ ọ̀jẹ̀ o mọ́jà ṣetáni ọ̀tọ́ ọ̀jẹ̀ inú bí tá ṣetáni sí máa ti tètè mú yàn òun náà ní ká ṣetáni ọmọ fi sí ọlọ́kan pé kìí ṣe ní ló kù a ò lè kú ní nínú bá bó ṣe gbádùn tó yìí bó ṣe lọ medical check up tí wọ́n ní ò sí ọ̀nà a ò lè kú ní ìsìn ò lè kú ní ìsìn wàlá ìtaṣe ta ni bá fi lè wí ní háàtì rẹ pẹ̀lú eléhùn tọ̀ ó ti parí o àfikọ́ lọ́bọ̀ sànú yàn ọlọ́bọ̀ bá lè kí ọlá ní náà. ìyàdàún ní bùnì ìlà ìnáta. náà. wà ìyàdàún ilà ṣe ìkọ́nà mọ́. مريدا ọlọ́bọ̀ ọba àlejò ọlá ní ta ni wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ta ni wọ́n tún jọ́sìn fún lẹ́yìn ọlọ́run kò sẹ́nìkan tí wọ́n jọ́sìn fún bí ó ṣe pé iye dẹ̀rúnà mi ń dún nìyí ilá ìnáta ọlọ́ba ni kò sẹ́ni tí wọ́n jọ́sìn fún lẹ́yìn ọlọ́run yẹ̀dẹ̀rúnà ayé àbùdúnà kò sẹ́ni tí wọ́n ń jọ́sí fún ilẹ́yìn ọlọ́run àyàfi ìnásan gbólóhùn ìnás léde lárúbáwá lógede lárúbáwá inú túmọ̀ tó ní náà ni pé obìnrin ìyẹn ni pé tá làwọn obìnrin wọn jọ́sìn fún ni pé gbogbo àwọn ọkọ̀ tí wọ́n fi ń pọ̀pọ̀ àwọn ọlọ́run ọba àwọn àwọn obìnrin náà ni abara aitumu lata wal uzza wa gbogbo àwọn ilé oko àwọn obìnrin wọn sọ àwọn èrè wọn ọlọ́ba ni ni wọ́n fún apá kan náà ni ìnáàtàn bíbí ń túmọ̀ sí àwọn màláìka. torí pé inú àwọn lárúbáwá aráàmẹ tí wọn ń jọ́sìn fún àwọn màláìka ìgbà ń jọ́sìn fún wọn lè yóò kọ́ rìbú náà ilẹ̀ aláhi zulfa kí wọ́n lè bá mú wa súnmọ́ lọ ìdí ní ìtọ́jú ti jẹ́ pé apákanú àwọn olùmọ́ni àwọn ni ọlọ́run bá gbálẹ̀ rò níbi torí pọ́lọ́ bá sọ pé wọ́jà alùmọ́lá ìkẹta lẹ́dínà hùmí ìbádùn rahmani ìnáta ọ̀sán wọn dòbí wọ́n sì ń jọ́sìn fún wọn ipa àwọn àwọn ọmọ ọlọ́run ipa ọlọ́run ọba àwọn ọmọ rẹ̀ obìnrin ni àwọn náà làwọn màláìka apákanú àwọn olùmọ́ ní ilé ọlọ́run bá gbálẹ̀ ló ń bì apákanú àwọn olùmọ́ ní gbogbo tí ọba lè sọ̀rọ̀ tí èsà bẹ̀ ní lápákan láhàn kan nú èdè lárúbáwá wọn máa ń pè ní ìnáta wọn máa ń pè lóbìnrin gbogbo tí ọba lẹ́nu láti tí ọba lè tí tí ì ṣe eh, abẹ̀mí nǹkan èrè igi iná lọ́dọ̀ àwọn gbogbo ẹlẹ́wọ̀n máa pè wọ́n ní iná èyí yòówù ìbàjẹ́ ọlọ́run bá ní gbogbo tí wọ́n ń pè tí wọ́n ń jọ́sí fún yàtọ̀ sí tí ó lè ṣe wọ́n láǹfààní ni ìtumọ̀ rẹ̀ nu ọlọ́run ní iye ilá iná iye ilá màrídà kìí náà wọ́n tọ́lọ́wọ́n bá sì lè jìnnà sí kẹ́ rẹ̀ iná làwọn ń jọ́sìn fún un. wọ́n lè mú àṣetáni lẹ́yìn táwọn ń jọ́sìn fún nítòótọ́ àbí wọ́n sì lè máa jọ́sìn fáṣetáni lọ́nà ẹ̀bùrú láìmọ̀ torí dáṣetáni ṣe lọ́sọ̀ fún wọn iná ni wọ́n mú ṣiṣẹ́ aláàrin tí wọ́n ń jọ́sìn fáṣetáni tí wọ́n sì gba fáṣetáni làwọn ń jọ́sìn fún un pàápàá jùlọ ọ̀fíìsì ẹ̀ńtà wà láwọn tó ti pẹ́ àwọn abàdá tu ṣẹ̀yàtì àwọn ní satanism láti chọ́ọ̀tì ló ti bẹ̀rẹ̀ wọ́n kẹ́ dùn wọ́n kẹ́ yẹ èsù làwọn ọ̀sẹ̀ ọmọ jọ́sí fún èsù làwọn ọmọ jọ́sí wọ́n ní kí ni wọ́n ní torí pé àwọn èèyàn wọ́n ti yan àṣetáni jẹ̀jù gbogbo ẹni tó bá ti ṣiṣẹ́ bí yóò la ṣetáni so àwọn fẹ́ dífẹ́ǹdì láìtì ṣẹ̀tàn nítorí délé ẹ̀wọ̀n làwọn ọmọ ìjọsìn fún wọn ní àwọn cardinal principle bẹ́ẹ̀ yàn gọ́gùn rẹ̀ yóò rí inú àwọn cardinal principle wọn lójú ọmọ àkọ́kọ́ rẹ̀ náà ni pé gbogbo ń tí ẹ̀sìn heavily revealed religion bá ní òsè ni ọkọ́kọ́ yapa sí gbogbo ń tí ẹ̀sìn bá ní òsè tọ́lọ̀ bá bá ní òsè ẹ̀ tó bá fẹ́ jọ́sìn fèsù inú tí wọ́n kọ́kọ́ se ni májẹ̀mú wọn náà ni pé inú ọkọ̀kọ́ yapa sí mọ́sẹ̀ kankan inú ti pé ọlọ́ọ̀bà kan ní òsè inú ọkọ̀kọ̀ yapa sí kọlọ̀bọ̀ sànù wa àwọn ẹlòmíì torí pa à ń lélẹ̀ ayé à ń lélẹ̀ ayé wà láàyè wọn fẹ́ ẹlòmíì wọ́rù bẹ́ẹ̀ o tí ó sì lè jáde mọ́ torí pé ń wo pò torí pé ń wowó wọn ó ti bà débẹ̀ àfi kọlọ̀bọ̀ sànù wa yóò wá máa fi ọ̀sọ́ lásán jẹ́ mùsùlùmí òun gẹ́sì mọ́ pọ́sọ̀ lásán òun fi jẹ́ mùsùlùmí ṣùgbọ́n òun mọ̀ pé òun ti ta ọ̀run rẹ̀ ọlọ́ọ̀bá ní ilà ṣètọ́nà mọ̀rídà àṣetáni wọn jọ́sí fún naam. làánàwó lọ. naam. وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ọlọ́ọ̀bá ni làánàwó lọ àṣetáni ọlọ́ọ̀bá làánà rẹ̀ ìyẹn ni pé ọlọ́run ọba lè dìnà sí kẹrẹ̀ ńgbàtọ̀ ọlọ́run ọba ní kó ṣe sùjádà fún ànábì ádámà tọ́ yarí pọ̀ ní sẹ̀sù jáda fún ànábì ọlọ́ọ̀bá ti torí bẹ́ẹ̀ ọlọ́run lé àṣetáni jìnà síkẹ̀ rẹ̀ látijọ́ náà lọ́hùn àṣetáni sì ọlọ́ọ̀bá ni wàkọ́ọ̀lá ńgbọ́ ọlọ́run lè jìnà wọ́n sọ pé kí wá sẹ́mi nìkan mo sì lérí inú àwọn ẹrú rẹ̀ mínú orí kakó máa kó nù wọn lẹ́yìn tó jẹ́ pé èmi náà sọ wọ́n nù afakọ̀tádà ìmúnú dàámà sàdúsí ó ní ìpín tí ṣètáni lòun kò torí pé ń gbà tọrọ lọdọ ọlọ́run ọlọ́run bá ní mo fún ọ inú general àwọn ẹrú ọlọ́run àwọn ẹni tí ọlọ́run ọba dá ẹ̀dọ́ ọlọ́run ó rí tí ẹ̀kọ́ àyàfi o ilá ìbádàkà minhumul mukhlasin àṣetánì kan nù àyà mi wá sọ pé inú àwọn ẹrú rẹ gbogbo wọn máa sọnù ọwọ́ á ní àfà àwọn ẹrú rẹ tí wọ́n ń sìn ọ́ pẹ̀lú sincerity nìkan ìnírí wọn mú bẹ́ẹ̀ kan náà lọ́lọ́ bá sọ fún un àfà pàtàdà wọn sọ pé inú gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyàn nínú gbogbo ọgọ́rùn àṣetáni okò ọgọ́rùn dìkan inú gbogbo ọgọ́rùn àṣetáni okò ọgọ́rùn dìkan inú gbogbo 100 yọmọ kó 99 percent ìdí níbi sọlá àṣẹlẹmà ti sọ fún wa pé àwọn ọmọ aná sáwọn ọmọ àlìjánà kọ́dà dì si wa ìpè ńgbàtọ́lọ́wọ́ bá dá ànábì ádámà ọlọ́run bá kó gbogbo àwọn èyí tí ó tara ànẹ́bí ádámà jáde ọlọ́run bá kó wọn sórí ìpẹ̀ kan náà gbogbo wa pátáǹgbà náà inú tí ọwá nu rìwáyà ọlọ́run bá ní ìwà ádámà kó àwọn ṣèyàtọ̀ láàrin àwọn ọmọ náà àtàwọn ọmọ àlìjánà nù inú àwọn ọmọ rẹ̀ wọ́n á ní inú gbogbo ọgọ́rùn ẹyọ̀kan ni ọ wà lìjánná ìwáyà mi inú gbogbo ẹgbẹ̀rún mi kúlè alfin wahid ọlọ́ba inú gbogbo ẹgbẹ̀rún kan ọmọ ẹ̀dẹ́ ènìyàn èèyàn kan ni ọ wà lìjánná ìtọ́wọ́kù ni bóòlù ó sì asáré pé kọjá kan náà àwọn ẹgbẹ̀rún ìdí ní tánàbí sallallahu alayhi wa sallam fi sọ fún wa pé aljannatu akọrọbu ila ahadikun min shiraki na ali annabi ni sallallahu alayhi wa sallam aljanna súnmẹ́ni kọ̀ọ̀kan yín ju okùn ẹsẹ̀ bàtà rẹ̀ lọ sílípàsì rẹ̀ tọ́wọ́ ẹ̀wò bí okùn sílípàsì ṣe máyàn lẹ́sẹ̀ tí ọba dúró lẹ́sẹ̀ rẹ̀ ò ní lè fi rìn annabi ni aljanna súnmẹ́ ẹnì kọ̀ọ̀kan yín júrú okùn náà lọ ṣùgbọ́n nàbí wa ni wà náàrù kàdálìk bẹ́ẹ̀ náà ni náà sì súnmọ́ yìí o báli janna sì súnmọ́ bẹ́ẹ̀ náà ni náà súnmọ́ ìṣẹ́ kékeré báyìí ló sì bọ́yá lọ́lọ́ ọ̀bọ̀ owó ti fi ọ́ sálì janna wàláhì ìṣẹ́ bọ́yá tó ṣe tí ó fi dọ́mọ náà ìṣẹ́ tó fojú tẹ́ńbẹ́lú ni sẹ́yìn gbọ́dọ̀ máa sára àṣetáni sẹ́lẹ̀rí ó ní látẹ́kìdá nàmí ìbádìíka nasíba mafuruba máa kó ìpé kan tó dájú inú àwọn ẹrú rẹ̀ máa kó pé kan nù wọn táàjọ máa jọ máa ná táàjọ máa ṣe kí ni o táàjọ máa jọ máa ná kọ́lọ̀ bọ́ sọ àjàmá ó tẹ̀síwájú ní ó rí ó ní bóòlù ọlọ́ọ̀bá sàlàyé kí ni ṣètáàní wí tó lóun fi sọ wánu ọlọ́ọ̀bá ni. wàlà òbí ńlá náà wàlà òmà níyà náà wàlà àmúrọ̀ náà. دونهم فليبتكن آذان الأنعام فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله نعم. ومن يتخذ الشيطان وليا الله فقد خسر فقد خسر خسرانا مبينا الله بابا عليك ولا ني lẹ́yìn ìgbà tó ń láàánà ṣètàn táṣètàn ni òun ó kó ìpín inú àwọn ọmọ ádámà táwọn ọjọ́ wọná a ní nínú gbogbo ẹgbẹ̀rún kan yóò kó ẹgbẹ̀rún dín kan ẹni wọ́n mọ̀jọ́ mọ̀ ná ẹyọ̀ kan ṣoṣo ní ọmọ wàlìjánà nínú ẹgbẹ̀rún àṣetáni wa bẹ̀rẹ̀ sí sẹ́lẹ̀rí ó ní wọ́lẹ̀ òbìlànàhùn dájúdájú wọ́n sọ wọn nù wọn ní dé wọn rọ́nà òdodo tẹ̀lé ọ̀nà tí wọ́n fi là kọ́dà bọ́ hàn sí wọn wọn ní tẹ̀lé o inú súra mi inú lèrí tí àṣetáni ṣe tọ́lọ́wọ́n bá sì lóhun gbà fún ọ̀nà ni pé. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين àṣetáni ni wọ́n gbà wájú yọ sí wọn wọ́n gbẹ̀yìn yọ sí wọn wọ́n gbọ́tún yọ sí wọn wọ́n gbà òsì yọ sí wọn ọ̀pọ̀ nu ọ̀wá ní díẹ̀ tí ọmọ dúpẹ́ orí ọlọ́run iná ọ̀nà tíṣà ti àṣetáni ó ti mú wọn yẹn nù kò ní rántí orí ọlọ́run lórí ẹ̀ yọ ọmọ wẹ́ńtọ́ àwọn wájú rẹ̀ ni kò ní rántí pé tọ́lọ̀ ń se fóun tó fi kẹ́ òun pọ̀ àṣetánì ẹ̀wò ó ní gbogbo ọ̀nà ló a tọ́ bá gbọ́tún yọ tọ́ ọdọ́ọ̀dì rẹ̀ yọ gbòsì yọ sí o tọ́ bá gbòsì yọ tọ́ ọdọ́ọ̀dì rẹ̀ yọ gba wájú yọ tọ́ yẹ yọ gbẹ̀yìn àwọn olùmọ̀ gẹ́gẹ́ ta'ala inú aya ó ní igun mẹ́fà ni. ọ̀tún òsì wájú ẹ̀yìn òkè àti ilẹ̀ kí wá lóde tá ṣètáàní fi sọ mẹ́rin kọ̀sọ méjì yòókù torí pé kọ̀sọ sámà kọ̀sọ ilẹ̀ torí pé sámà jihatul ulu ibẹ̀ lọ́lọ́wọ́n bá wà kò lè gbá òkè yọ sí o torí pé sámà lọ́lọ́wọ́n bá wà tilẹ̀ ń kọ́ torí pé akọ̀rọ̀bù máa yẹ kó nùlá ilẹ̀ arọ́bì yìí wọ̀hú wà sáàjìd ńgbà ọba forí lélẹ̀ tó súnmọ́ lọ́wọ́n ọba jùlọ nù ìdí ni tí òfin lè tabẹ́ mú o ṣùgbọ́n gbogbo ìyókù ibi ọ̀ ń lọ sọ́tọ̀ ọ̀ ń lọ sósì ibi tí ó ti gbà mọ́ ọ̀nù nínú tí àṣetáni ṣèlérí tọ́lọ́wọ́ bá sì gbà fún tọ́lọ́wọ́ bá sì sọ fún ọlọ́wọ́ bá ní wàṣáàrí kúnfin àmúwálì àwùládì wà ìdòhùn máa pẹ̀lú wọn inú ọ̀nà tó ti rí wọn mú fil àmúwálì nínú dúkìá wàl àwùládì àti inú àwọn ọmọ wà ìdòhùn wọ́n á máa sàdéhùn ẹ̀tànjẹ fún wọn gbà ó rí báyìí náà tọ́ba ti parí ní ìsìn àà ṣèbí kọ̀ọ̀kan sí ni ń gbọ́ bá parí ọdún méjì ọmọ túbá lábẹ́lẹ́ làpá kan náà àwọn afá ilẹ̀ yorùbá nígbà tẹ́ ní kàfẹ́ challenge àfa yín wá sọ pé ẹ̀yin afa ẹlọ́lọ́ ní máa ṣe kíní òun nìkan ní máa ṣe òun ló lè fún ni lọ ọmọ tí mo bí ọ̀dọ̀sùn mo ti lọ tọrọ rẹ̀ nígbà mo dódọ̀ ọlọ́run tí yín tí ò ṣe ọ̀dọ̀sùn ló ti lọ tọrọ ọmọ ọ̀sán ọlọ́mọ yìí yóò sì fún un arziki tó ń tọrọ òkè ìbàdàn lòún ti lọ tọrọ rẹ̀ kí lọ fẹ́ sọ sẹ́yìn ẹ̀rọ àbáni kọ tako tọ́lọ̀ ọba sọ fún wa torí pé ńgbà tọ́lọ̀ ọba láàánà ṣètáni inú ibi tó ti ní ọgbà ìmúyín náà nù wọ̀ṣẹ̀ àríkùn fíl àmúwálì ò ní lè ṣe sùúrù kásìkò ọlọ́run ọba ó dé bọ́ ọba lọ àbọ̀ ọ̀lọ́ àsìkò tọ́lọ́run ọba ló lòó náà lónìí ṣùgbọ́n ṣètáni ọwọ́ àtètè mú ọyọ́ àti ọlọ́dọ̀ sùn fil amuali wal awuladi àwọn ọmọ lérò pé dúkìá tó ní o ẹbọ kan ló ṣe fún ọ ọmọ tó bí o òòsàn kan ló ṣe fún ọ torí pọ́nà ẹ̀bẹ̀ là ṣètánì ó ti mú yín. ó ní wọ́lá ọ̀dùnlànàhùn dájúdájú wọn máa sọ wọn nù wọ́lá ọ̀mánìyànnàhùn wọn jẹ́ kí wọ́n máa rorò kúrò àwọn olùmọ́ni kílẹ̀ rò kúrò wọn ní pé gbogbo ohun tí ó rò ohun tí ò ní múra tí ọlọ́run ọba ní ọ̀ rò inú tá ṣe tání ló wọn dẹ̀ sí wa nù gbogbo bí ó sì dánilé ayé ń bí ń tọ́ dáadáa mu nù kọ̀ wá ní rántí ọlọ́run yóò wá gbàgbé ọlọ́run dídí tọ́lọ́ bá fi lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ mọ́ sì dàbí àwọn tí wọ́n gbàgbé ọlọ́run fa ànsáhùn ànfúsàhùn ànfúsàhùn ọlọ́run bá ní káwọn gan gbàgbé ara wọn ó ti gbàgbé pé tóun bá kú ibìkan lòun ọmọ lọ ọlọ́run bó ní kẹ́dọ̀ gbàgbé ara rẹ̀ tọ́ bá gbàgbé ọlọ́run kò ní máa ronú kí ni maslaha ti pé tí wọ́n bá mọ̀ fàyè ilẹ̀ hẹ̀ sẹ́nà mọ́ lọ àbálìjà náà kò ní rántí èèyàn ńgbọ̀ bá gbàgbé ọlọ́n àṣetánì nù ọ ní wọ́lá náà wọ́lá náà kọ́dà ó pa wọ́n na ádánà ana kọ́dà wọ́n máa gé etí àwọn ẹran tí ìyẹn ni pé àwọn olùmọ́ni ìyẹn ni pé wọ́n mọ̀ gé tí àwọn ẹran yẹn wọ́n mọ̀ fi sàmì sí pé ó ti di tòòsà èyí táwọn fi rúbọ èyí táwọn ọpa fòòsà wọn nítorí délé wọ́n wà kó àwọn ẹran wọ́n fi se máàkì fún wọn wọ́n fi sàmì sí àṣetáni ni wọ́n pa wọn láti wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ sàwáhùn wọ́n gé tí rẹ ni àbí wọ́n dé nǹkan máa lẹ́sẹ̀ ẹ bá délẹ̀ yorùbá gbogbo ẹ̀ lẹ́ẹ̀bà o ẹba ti dé wúrẹ́ mi ń bomi ẹba ti tí wọ́n so nǹkan mọ́ ọlọ́run wọ́n ti mọ tí wọ́n fẹ́ fi sí wọ́n ń dúró de jọ́ tí wọ́n dá fún ni àṣetáni ti sọ ní tó wọn ó se fún wọn nù ẹlòmí ọ̀rẹ́ ẹran jẹ́ ńlẹ̀ rẹ̀ yọmọ pẹ̀ràn fóòsà àṣetáni ló wọn ibi tó wọn ó tí wọn dénú fọlá yorùbá ti kún ní àdán al'anam wọ́lá àmúrán nà àṣetáni ni ìwọ ọlọ́mu tún búra sẹ́ fọlá yorùbá na khalqallah wọ́n máa yí khalqullahi padà kí ló pẹ̀lú khalqullah ìtumọ̀ khalqu ní larubawa tá a bá fẹ́ tu ní ògèdè yorùbá ó náà ní pé ẹ̀dọ́ lọ ìtọ́lọ̀ wọn bá dá wọn máa yí láwọ̀ padà àṣetánì ló wọn pa wá láṣẹ bẹ́ẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ̀ wọn bá dá yóò sì máa gbìyànjú àti dọ́gbọ́n sí kó yí padà ìdí ni tó fi jẹ́ pé gbogbo ntí túmọ̀ sí pé ayé ntọ́lọ̀ wọn bá se lẹ́dà padà àwọn olùmọ́ni ọlọ́ọ̀bọ̀ faramọ́ nínú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù àdísì abdullahi bin mas'ud radi allahu ta'ala anu anabi sallallahu alaihi wasallam ni la'ana allahu alwashimat walmustawshimat walwasilat walmustawsilat والنامصات والمتنمصات والمتفلجات للزينة النبي صلى الله عليه وسلم ني láàánà ọlọ́run ọba kọ́ máa bá alwashimat àwọn tí wọ́n ń kọlà sára ìtàn lára wa ara yìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn walmustawshimat àtàwọn tí wọ́n ń wẹ́n tí wọ́n kọlà pé wá kọlà haramu ni nínú ìsìlámù. No torí pọ́lọ́ ọba dẹ́dà rẹ̀ kò fi yín òsì má fi design sẹ́dọ̀ ọlọ́ ọlọ́ba ni anabi sallallahu alayhi wa sallam ọlọ́run láàánà alwasila walmustausila alwasila ẹni tí ń fi irun kun obìnrin tí ń fi irun kun irun bọ́lá ọba ti dánú rẹ̀ jẹ́jẹ́ nù wọ́n á rò fáìn irú tèbó lòun fẹ́ yọ àlọ́ múrun ẹ̀sìn yọ ọmọ fi kúrun rẹ̀ ọlọ́wọ́ bá làánà rẹ̀ ẹn tí ń ṣiṣẹ́ wàlmústẹ́wò àtẹ́ntó ni wọ́n wá sí ẹ̀ntọ́ dẹ́sẹ̀ rẹ̀ ni àtẹ́ntó invite ẹ̀ tí ó ṣe ìdí ní sọ́fíìsì pé àwọn fi kìlọ̀ obìnrin obìnrin míì kọ́dà ẹ̀rì yóò borí dáadáa àmọ́ yọ làánà ọlọ́run ní wà lórí ọmọ torí pé anabi anabi dala hàn jama anabi ọ̀sọ́ pé láàánà láhùl wásílà wàlmọ̀ òṣùlà sọ pé kí làánà ọlọ́run ọba ọmọ abẹ́ tó firun kúrun àtẹ́ tí wọ́n firun kúrun rẹ̀ anabi ní wàlmùsítẹ́wòsílà àtẹ́ tó la wọ́n firun kúrun kò kú sí ń ọmọ ẹbí rẹ̀ ló invite rẹ̀ ìwọ bàbá lọ sanwó ẹ̀yin wà lórí yín o kò sí ń ọmọ tó lẹ́yìn invite rẹ̀ lẹ invite ẹ tí ó fi rúkún àwọn olùmọ́ nítorí pé kí ni kí ló dé tá nàbí fi lọ́lọ́ láàánà rẹ̀ torí pé nàbí sallallahu alayhi wa sallam sọ pé wal mutafallijati li zina al mughayyirati li khalqillah àtàwọn obìnrin annamisat obìnrin tí ó lọ fa irun irun ojú yìí ìpéǹpéjú yọ wà fa yọ wà fa yọ wà fi ah, lẹ́ẹ̀dì ṣe bóhùn ń fẹ́ bọ́lọ̀ se bá a ṣeun kìí ṣe tó wò òun bóun ṣe ń fẹ́ kírun òun ọwọ́ yóò àṣebi ti mú ṣùgbọ́n bóun ṣe ń fẹ́nu bó ṣe wò òun yóò àfàtọ̀ ọlọ́run ọba kó ń bẹ̀ ànábì lérò ẹni bí ọlọ́ọ̀ba láàánú rẹ̀ o kàn wá ní mọ̀ pé òun èsì èèyàn ó dìjọ́ tó bá jẹ́ pé kó tó tọ́ kínú ẹnìkan bá rí yóò kọ́kọ́ sáná torí tó bá ti kókó rí pé ojú ilé ọmọdọ́ ti yẹn wọ́n mọ̀ ní mọ̀ kí ló mí tọ́ba fa gbogbo eh, eh, irun ìpẹ́ǹpẹ́jù tẹ́ ẹ bá kọ́kọ́ rí tí o ti tọ́ gbogbo tí o tọ́ sí yọ kọ́kọ́ bá yẹn lẹ́rú sí yẹn lélẹ́ báyìí torí pé ọlọ́run ọba ọlọ́ọ̀bá ni lakọ́dọ̀ kọ̀lọ́kọ̀nà ìnsánà fi ahsani takwim fi ahsan bó ṣe dáa jùlọ ládọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn wàláì gbogbo ntọ́lọ́ọ̀bá ṣe sára rẹ ibi tó fìtì jù ládọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ibi tó fi ìtìjú lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìwọ gan ṣe ìmájì pẹ́pẹ́nu rẹ orí lọ́lọ́run bá fi sí orí ni straight by déédéé ibi tí irun wà ìbẹ̀lẹ̀ ẹnu wà bó lọ́ba ti máa ṣe ìwọ gan owó bóòní sẹ̀mí ọ̀bà ṣe rí fún ọ bóòní sẹ̀mí ọ̀bà ṣe rí fún ọ torí pé ewu eku sẹja àwọn ẹja gan ọlọ́ọ̀bá pín wọn sórí sí ni ọlọ́ọ̀bá sì pín wọn torí irú ibi tí wọ́n ń gbé ẹja mi ẹnu tiẹ̀ kọjú sókè nítorí pókè omi lòún wà tí oúnjẹ bá wà nsàlẹ̀ kò ní rí jẹ déédéé ẹnu rẹ̀ kọjú sókè ni ntí ọmọ gbọ́ látòkè odò kó tó délẹ̀ lòun ó ti máa jẹ tiẹ̀ irú àwọn ẹja báyìí òkè odò làwọn ń gbé tọ́ kò lè gbé sàlẹ̀ odò kò lè sẹ̀mí torí kò sí ní ọ̀jẹ̀ kọ́lá kò lè gbé àárín odò àwọn ẹja mi sì ní àárín odò lọ́lọ́run ọba ṣe wọ́n sí àwọn ẹlẹ́rìí pẹ̀lú wọn wà níwájú ọlọ́run bá tóbi lọ́ba àwọn ẹja ní ìwà ìsàlẹ̀ báyìí ìsàlẹ̀ ẹnu ní ìsàlẹ̀ àgbọ̀n báyìí ní ẹnu wọn wà tọ́lá àwọn ẹni tí wọ́n ń gbé sàlẹ̀ odò ni àwọn ẹni tí wọ́n mọ̀ ń pa ìsẹ̀mí ẹja àbáwọn biology wọn mọ gbóòórùn tí wọ́n sọ yìí lẹ́yìn tó bá ti mú ẹja báyìí yóò fi yọ pé ẹja yìí òkè odò ní ti ń sẹ́mì ọlọ́ọ̀bá tó dá ìwọ náà ọ̀yà fẹ̀nu síbi tó yẹ kẹ́nu ọ wà ó fọwọ́ síbi tó yẹ kọ́wọ́ wà ìbá ti pórí lọ́wọ́ wà bóòlù ọ̀bá ti rí sóòsẹ̀ ẹ̀dúnwò sóòsẹ̀ ọ̀dúnwò tó bá wo àwọn nǹkan tó ń gbá mi tó bá dúró nǹkan mi báyìí wọ́n gbọ́ mọ̀ pé ọkọ̀ọ̀kọ̀ rẹ́ nìkan tó bá ní ọkàn tó lọ́wọ́ lórí ṣùgbọ́n ọ̀bá kí ọba èèyàn wà tó lóun ọ̀fẹ́ ẹ̀ńtọ́ lọ́wọ́ ọba dá dúdú dúdú náà lọ yọ ẹ̀ńtọ́lọ́wọ́n bá pupa pupa náà lọ yọ dúdú ọ̀gbọ́dọ̀ ló ń fẹ́ di pupa pé yọ àwọn lọ tọ́ kírímù ọwọ́ àánú yòókù kàlùkàlà ń pààrọ̀ ẹ̀dá tọ́lọ́wọ́ bá dànù bọ́lọ́wọ́ si ti fẹ́ kó rí ìwọ́ di funfun ọ̀wá ní jẹ́ dúdú ò ní jẹ́ funfun mọ́ ń gbọ́ bá lo kírímù lo kírímù débì ìwọ́gán wà sùn gbogbo ẹni tó bá ti wá rí ọwọ́n àmọ́rú pé irú èèyàn wọlé lẹ́ni sí àlè láfin àlè pé dúdú toró ti dàdàkúdà gbogbo kírímù ti bá wọ jẹ́ là bọ́lọ̀ ẹ̀dí táwọn olùmọ̀ fi sọ pé haramu ni kéèyàn ọmọ ọmọ lo ń tọ́jẹ́ pé yọ ọmọ bo irun rẹ̀ haramu ni àmọ́ ọkọ̀ lo tí ó tún awọ sí kò ní pààrọ̀ àwọ ara rẹ̀ kò sí tó burú irun gbogbo kírímù tó lò tọ́jẹ́ pọ̀ kàfi tóorun ṣe ni kò sí tó burú ṣùgbọ́n tó bá ti fi lè jẹ́ pé ń irun débi pé irun rí ọmọ ti di haramu àmọ́ pé kírímù pé káàkiri ó lè fẹ́lẹ́ kò sí tó burú nù ìsìlámù àmọ́ tó bá fi lè jẹ́ pé ń ti ń pààrọ̀ rẹ̀ ó ti di wàhálà nù ìdí fi jẹ́ pé ọ̀pọ̀ èèyàn bá ń lò látara bí ọba rí lò mọ́ ọ̀pọ̀ sábà ní wàhálà mo rò pé àwọn báyà rú máa nǹkan ní kún tẹ́lẹ̀ pé amáradán sẹ́lómi ráyè wàhálà wọn ẹnìkan mo débi lé mo ní ah, ah, ah, brọ́dà kó kí wà ní gbogbo ètò òtò sílé ńgbà tí èso mi kírímù etí pawọ́ yàtọ̀ sí etí pẹ̀sẹ̀ etí pojú yàtọ̀ sí etí mo ní yóò lọ wàhálà báyìí kò lè ńgbà tí èso bí obìnrin ọlọ́run bá ní àwọ̀ mọ́ yìí náà ṣẹ́wò fìlì ìlìyẹ́tì owó fìlì ìsọ́mì ọ̀gá irun bí obìnrin nínú ọ̀sọ̀ gbogbo ìgbà nínú ọ̀sọ̀ lóhun wà àlébù ni lọ́dọ̀ obìnrin pé kọ́ mọ̀ sọ́ọ̀sì kì í sálébù ni lọ́dọ̀ kì í pé kọ́ mọ̀ sọ́ọ̀sì kì í sálébù ni lọ́dọ̀ kì í pé kọ́ mọ̀ sọ́ọ̀sì ti dùn ọba dé wọ́n mọ̀ pọ́kùn kò sí obìnrin nínú ọ̀sọ̀ gbogbo ìgbà kó ti ń tọ́mú tọ́tì àwọn fi tún àwọ̀ àbẹ́yẹn fi ń túnrun tí ó bá rí lò mọ́ inú hikimọ̀ ọlọ́run kìí ṣe ọgbà náà ní ìdàlámù ṣùgbọ́n tó wá fi lè jẹ́ kó fi pààrọ̀ ọlọ́run wà láòkóra rẹ̀ sí fìtìnà ó kóra rẹ̀ sí fìtìnà bákan méjì inú kó lo kírímù débi kan kírímù ó reverse order àbí kọ́ ra kírímù mọ́ àti rírì ọ̀wà tú àti rírì ó tú ládùúgbò wọn ti ń pè ní wọn mọ̀ pé ń dọ́gbọ́n sí n'i njọ tí ọba sọwọ kírímù mọ́lá sí rí ọba tú pé áá ah, ah. bọ́lọ̀ ọba se dá ojú ọmọ ọbẹ torí pé in tí ó tẹ́ ọ̀ẹ́ká mọ̀ ní pé nu ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tóbi lọba jama ìyọ̀bá máa ń sọ̀rọ̀ kan pé in tó wù ní ó wù lè dọ́pọ̀ ó dúdú bí kí ni bí kọ́rọ̀ òsìn àbí kí wọ́n ń pè tí ń kú fún lẹ́lọ́mọ́ mú pé kí mo fẹ́ fi se èsì ìtọ́pọ̀ tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ́wà ń bẹ kí mo fẹ́ fi lè se ikí mọ̀ ọlọ́run in tó wọ́n kálukú ọ yàtọ̀ síra wọn so ìtú ọba wa rò pé ìtọ́lọ̀ ń da ọkọ̀ sẹ́ń tó wù ọ pàápàá dúró obìnrin tẹ́gbọ́n ń se wà ìta lọ́fẹ́ fi òun lóhun ọ̀dọ́gbọ́n sí ọ̀tàn ra rẹ̀ wà láàfin tí ọba fi ọ tí ọba tí ìdè ló kù bó tilẹ̀ wò kó rí ẹlòmíì ìwọ náà ni ó rí oní wà láì tí ẹ bá sọ òun ṣe rí díà ìbẹ̀ ẹlòmíì ti ń ro pé a ah, dúdú lóhùn fẹ́ ẹlòmíì ọmọ rò pé kí lóhùn fẹ́ fi dúdú ṣe kí ní ráyè dàbà kí n tukun yà ẹlòmíì tó ní pupa lòun fẹ́ ẹlòmíì ọmọ rò pé ta ni nùnà rárá wọn kálukú yàtọ̀ síra wọn ìtúwọ́n kálukú yàtọ̀ ìdí in tí wọ́n rí lára ẹnìkan tó mọ̀ pé eh, eh, ẹ̀fẹ̀ rétè rẹ̀ ètè rẹ̀ kò sẹ́ létè ètè ń ló wẹ lómi abẹ́mọ̀ ni ètè ń ló wẹ lómi inú hikimọ̀ ọlọ́nu dídí tó fi jẹ́ pé àṣetáni ni ọmọ sí yàn lọ́nà pé bó ṣe rí ikọ̀ da dọ́gbọ́n sí kọ́ ààrẹ di báyìí kọ́dọ̀ burú débi pé àwọn ìbọn ní ìsìn wọ́n bi ẹlòmí ò ní òun fẹ́ kí wọ́n fi kún háìtì òun náà kó fi kún àìtì rẹ̀ agbọ́kèsí kí wọ́n pokọ̀ rẹ̀ ọmọ tó fẹ́ ṣiṣẹ́ lùbálù yìí látìgbà tó ti wà ń kéèké wọ́n láǹbì iṣan rẹ̀ nu àwọn ẹni tá máa gbóúnjẹ kí nù bàálù iṣẹ́ tó wò ń kó òun ṣe nísẹ̀mí rẹ̀ nu. ńgbọ́ káwé débi tí ó by qualification ó ti qualify gbogbo tẹ́sì tí wọ́n ṣe ọ́pàṣì ń bi height ni wọ́n ti já pé ah, ọ̀gá tó wọn agbárùkù ti pé àbò láti sàánù rẹ̀ tí ó fi tẹ́tàbíṣẹ́ yóò fi ní lọ lásán in títí nọ́ọ̀sì láti ìgbà tó ti wà lọ́mẹ̀ké kí wọ́n bẹ́ẹ̀ tí wọ́n bá ní wọ́n sì sọ́jírì fún wọ́n sáà sì sọ́jírì fún wọ́n bá fi egun kún ẹsẹ̀ rẹ̀ ẹ dákun so lè gbádùn mà láíláí so lè gbádùn mà láíláí bó tilẹ̀ òkú dàbí kún ó tilẹ̀ òkú wọn pàfẹ́kì tó kò lè dàbí tọ́lọ̀ lẹ̀kẹ̀tọ́ bá ti já ò lè pé mọ́ láíláí wà láì kò lè pé mọ́ àfikọ́ ma mẹ́lẹ̀ èdè ara rẹ̀ ló kù ẹ ma wo bí tí wọ́n dorí kò lòdé àtàwọn kan náà tọkọ lóhun òdí ìyàwó ìyàwó òdọ̀kọ wọn a lọ sí sọ́jírì nínú islam ọlọ́ọ̀fara mẹ́lẹ̀ o haramu ní pọ́nbélé ọkọ fẹ́ dí ìyàwó ìyàwó fẹ́ dọ̀kọ wọ́n fún wa ní àwọn oògùn wọ́n fún wa láwọn abẹ́rẹ́ wàhálà tí wọ́n se gan tí kò tó bóò ni wọ́n ti fẹ́ lẹ́sẹ̀ mi àbíkọ́ lọ́bọ̀ sànù wa nítorí ìdílé àṣetáni ni ọ́ máa ṣe bẹ́ẹ̀ inú táṣetáni ló ń fi wọ́n mẹ̀dé ni yorùbá yìí rúnà kálkàlá wọ́n máa pààrọ̀ ẹ̀dọ́ ọlọ́run ìṣẹ̀dátọ́ lọ́wọ́ bá dá abákanú àwọn olùmọ̀ wọ́n ni yorùbá yìí rúnà kálkàlá ai dínàlá wọ́n lẹ́sìn ọlọ́run ọba la lérò torí pé gbogbo ẹ̀dá tọ́lọ̀wọ́ bá dá ọlọ́run bá dá gbogbo ẹ̀dá kan gbogbo wáyé lórí islam anabi sallallahu alayhi wa sallam ni kullu mauludi yóò ladu alal fitor gbogbo ẹ̀dá gbogbo ọmọ tá a bí a bí ni alakini o alal fitora lórí islam la dá lórí islam lọ wáyé yẹ bá ti sọ pé fitorata allah lati fatara nasa alayha lórí ẹ̀sìn ọlọ́run ọba dọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lé lórí anabi sallallahu alayhi wa sallam wa ni fa abawahu yuhawidanihi aw yunasiranihi aw yumajisanihi àwọn bàbá rẹ̀ wọ́n máa sọ di yahudi àwọn bàbá rẹ̀ wọ́n máa sọ di nasara kọ́dà àwọn bàbá rẹ̀ wọ́n máa sọ di ọ̀sẹ̀bọ̀ tí ọmọ bọ̀ náà ṣùgbọ́n wáyé tó wáyé wáyé àlàáfíà ni ìdí táwọn olùmọ́fẹ́ wa sọ pé wọ́n fi tú pé yugayiruna khalqallah wọ́n máa pààrọ̀ ẹ̀dọ́ ọlọ́yẹn ni pé ọmọ tí wọ́n bí wọ́n máa sọ di nǹkan mi wọ́n ní jọ́sẹ̀ ìsìláàmù wọn ò ní jọ́sẹ̀ kí ni o wọn ò ní jọ́sẹ̀ ìsìláàmù àwọn wọn tọ̀ sọ́nà mi kọlọ̀bọ̀ sànù wa ọlọ́ọ̀bá wa ni wọ́n máa ń yẹ tẹ́kìrì ṣẹ̀tọ́nà wàlíyà mìndúnilá ẹnikẹ́ni tọ́ba ilé mú àṣẹ ní ọ̀rẹ́ mulẹ̀ tọba ilẹ̀ mú àṣetáàní nígi lẹ́yìn ọgbà rẹ̀ yàtọ̀ sọ́lọ̀n fàkàdé xọ́sìrọ̀ xọ́sìránà mùbínà ọlọ́ba nírú ẹni bẹ́ẹ̀ ọ pàdánù ó pòfo òfo tó tóbi fojú hàn tó pé àṣetáàní ni wọ́n á mú ní igi lẹ́yìn ọgbà rẹ̀ gbogbo ohun tó ọba fẹ́ ṣàbíbọ́ bá kọ́kọ́ lọ bẹ̀ àṣetáàní wò débi pa ẹlòmí ọmọ fi sàlfàárì òun ti bẹ́sù jẹ òun ti bẹ́sù mu ìyọ̀bọ̀ ọmọ sọmọ ní abẹ́sù jòbì ẹ̀gbọ́n kan abẹ́sù jòbì subhanallah ọlọ́mọ sọ ánú jama ọlọ́ọ̀bá ni ẹ̀tọ́ bá ilé ṣe bẹ́ẹ̀ ó ti sọnù ní sọnù tó pọ̀ o torí àṣetáni ọmọ kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó nú mọ́lẹ́yìn ọmọ sọ wọ́n sínú òkùnkùn ni torípọ́lọ̀ bá ní allahu waliyu ladina amanu yukhrijuhum mina dhulumati ila nur walladina kafaru awliya'uhum at-taghut yukhrijunahum mina an-nuri ila dhulumat ulaika ashabun nar olo ba ni ohun ni alátìlẹyìn àwọn olùgbàgbọ́ òdodo òun ọmọ mú wọn jáde mina zulumati ila nu ọlọ́run bọ́ ma mú wọn jáde kúrò láti inú òkùnkùn lọ sínú mọ́lẹ̀ wàlàdí na káfàrú ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe kẹfẹ́rí sọ́lọ̀ aulia ohun tọ́gùt tọ́gùt àṣetáni lọ́lọ́run ọba tí wọ́n lálátìlẹ́yìn wọn yìkùrí juhun mina núri ila zulumati yọ́ ma mú wọn jáde kúrò nú mọ́lẹ̀ ìsìlámù yọ́ ma sọ wọ́n sí òkùnkùn sẹ́bọ̀ sọ́lọ̀ ni. nínú òfìsẹ́ pé ẹntẹ́ bá tí máa ń sẹ́bọ́ sọ́lọ̀ wà lápé ní gbogbo lẹ́rù ni ọmọ bá lẹ́rù in tí ó tó lẹ́rù ni ọmọ bá fi pé ńgbà àwọn èèyàn anabi ibrahim fẹ́ dẹ́rùbà ẹnu àwọn ayàtà kanu sọ́tìl bàkàrà wọ́n rélé wọ́n ní lọ́lọ́ oníkó lè rélé anabi ibrahim wa sọ fún wọn pé ṣe ìtẹ́yìn jọ́sí fún yàtọ̀ sọ́lọ̀ lẹ́fẹ́ máa fi dẹ́rù bèmí ẹ̀yin tẹ́ ń jọ́sí fún kan ní yàtọ̀ sọ́lọ̀ ẹ̀rù ọ̀bẹ yín èmi tí wọ́n wá ń jọ́sí fọ́lọ̀ lẹ́fẹ́ kẹ́rù ọmọ àbà ọlọ́wà ní fàáyọ̀ ìfàríkà ní àhàkùbìl amù inú èmi àtẹ̀yìn ta lọ yẹ kó ní fàyà balẹ̀ jù tọ́ba jẹ́ kó lódodo ní ẹ̀ mọ̀ lódodo ẹ sọ fún mi sẹ́ńtì ń jọ́sìn bá kan nìkan ṣoṣo lọ́yẹ kó ní fàyà balẹ̀ ni àbẹ̀ntì ń jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ ìgbà ibrahim béèrè béèrè tó fi challenge àwọn èèyàn rẹ̀ ọlọ́ọ̀bá wa dáhùn ní ayàtọ̀ tẹ̀lé ọlọ́ọ̀bá ni ìgbà tó ọlọ́ọ̀bá ni fàáyù ìfàdíkà ní àkọ́kọ́ bìlá àmì nìkún tàbí ọlọ́ọ̀bá ni alẹ́dí na amọ̀nù wọlé mẹ́lbẹ̀sù ìmànáhùn bí gólmí wùlá ìkàláhùn amùnù wọ̀hún mọ̀tàdù àwọn tí wọ́n ní ìgbàgbọ́ òdodo tí wọn ò sì sẹ́bọ sọ́lọ̀ ọ̀la ìkẹlẹ́hùn amùn àwọn ilé wọn ní fàyà balẹ̀ àwọn ilé ìlú yẹ kí wọ́n ní fàyà balẹ̀ ìyẹn ni pé tí ìgbàgbọ́ òdodo bá wà lọ́kàn rẹ̀ wà láyé ọ̀fọ̀kàn balẹ̀ sọ fẹ́ jáde ńlẹ̀ ni o ti sàdùkàr kí ló dé ìwọ́ tó jáde ńlẹ̀ tó ṣe bísímìlá tàwọ̀kẹ́tù aláwàlá áwùlàwàlá kò wàtà ìlàbìlà kí ló dé tẹ́rù ọmọ bọ́ in tó fi jáde ń lẹ́nu ìwọ́ tó sì fọ́lọ́ ń jáde òun á se lé ní fàyà balẹ̀ tí wò ní ní àti ìmánì rẹ̀ ló kù díẹ̀ káàtó ìmánì rẹ̀ ló kù díẹ̀ káàtó nítorí ìdí eléyìí ọlọ́ọ̀bọ̀ ọba alẹ́kẹ́ ọlá ń sọ fún anú alukọ̀rá nínú ayà yìí pé wàláyé ẹ̀ ń tọ́ba jẹ́ àṣetáni ló dìmú irú ẹni bẹ́ẹ̀ ti pòpò irú ẹni bẹ́ẹ̀ ti pàdánù kọ́lọ̀bọ̀ mọ́jà kófù kọ́ mọ́jà ọlọ́ọ̀bá ni يعيدهم. يعدهم ويمنيهم نعم وما يعدهم الشيطان إلا غرورا نعم أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا الله أبو عليك ولاني يعيدهم أسيتاني وما سعدهم فوا أدهم yọ ma tàn wọn jẹ pé ó ní tí kú ní ìsìn nínú tọ́ba kẹtì sẹ́lẹ̀ à fúngbà díẹ̀ ni tọ́ba yọ ma túba tọ́ba ṣe kò lè pọ́síbù ṣe sínú lọ fẹ́ ṣe à ebi ọ̀pọ̀ kú sẹ́sìn lọ fẹ́ ṣe à ó tí mọ̀ ibi tọ́ lọ àṣẹ yọ ma tàn wọn bà wọn. yẹ ìdùn yọ ma sàdéhùn fún wọn gbà wọn bá fẹ́ fowó wọn sẹ́lọ̀n ṣùgbọ́n yóò máa dẹ́rù bà wọ́n nígbà wọn bá fẹ́ fowó wọn ṣe tọ́lọ̀ èèyàn ọ̀nà iye thousand tó pọ̀ ní tí ò wúlò tí ò láǹfààní ṣùgbọ́n gbọ́ ọba fẹ́ rẹ ní sí mọ́ṣáláṣí àṣetá ni wọn máa sọ nìkan ni báwọn èèyàn pọ̀ mọ́ṣáláṣí five hundred naira náà ti tó sẹ́yìn lànà bí sọ̀rọ̀ láàrẹ̀ sọ́lá máa sọ fún wọn náà àdìsí ta kánú rẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ in anabi ni àtọ́dọ̀kọ́ tó burhan sàrà tó ń se òsùnwọ̀n ní tọ́yẹ kọ́ ọmọ àfi wọn yí mọ́ni rẹ̀ bọ́bá sì lè ṣe sàrà sí ìsọ gbogbo wa mọ́síláṣí o èmi ṣe alhamdulilayi ìládùúgbò yín gan àwọn tó ń se fún ládùúgbò yín bọ́ọ̀bá ṣe ń ṣe sàrà sí bẹ́ẹ̀ náà ni o ti máa wé pé ṣé ìmọ̀ni mi kún báyìí mọ́ máa ṣàpèjúwe ro bọ́yá ọ̀rẹ́ rẹ̀ kan bọ́yọ̀ fẹ́ ṣe engagement ìyàwó ọmọ yẹn sálárì rẹ ọmọ yẹn tó ń in ó fẹ́ lómi twenty thousand ó tún máa bẹ̀bẹ̀ pé má bínú sórí pé òun ìsanwó oṣù fún wa ni dákun mánéjì rẹ wọ́n tí wọ́n fi lọ́kàn rẹ pé owó tí mo fún ọ̀rẹ́ mi ó kéré bá a ti súnmọ́ ara wa tó ọmọ sálárì mi kẹ́ àbẹ́bẹ́kọ̀ àmọ́ tí wọ́n wá fi sẹ́bi ilé ńlá ìmọ̀síláṣí lásùbà ọwọ́ wá fọ ọwọ́ ayọ̀ two hundred naira ọwọ́ fi si tí lè sú àṣetá ni ọmọ fi si lọ́kàn pé ah, ó ti kó ládàá tán dèrí bíú dèrí bíú ló fi sẹ́bi ilé dèrí bíú fa ẹ mọ̀ wọn kan ibi tá ṣètánì yàídù húnnù wáyùmọ̀ níhìn àṣetánì ọmọ tàwọn jẹ pẹ̀lú rùkúrù kọmọ ronúkú òun fẹ́ dà báyìí ọ yẹ kí n ṣe báyìí títí ọdún méjì ń ṣe báyìí títí ọdún mẹ́ta ń se báyìí twenty kini kan ń ṣe báyìí èyí tí ọgbà làákà rẹ̀ nu ọlọ́ọ̀bá ni tíṣe àṣetánì ọ̀ tẹ̀síwá ọlọ́ba ni wà má yà ìdò homo ṣètọ́nù ìlà òwúrọ̀ wàláì kẹsẹ̀ kankan la ṣètánì fi ń sàdé ní fi ń se wá lójú kòkòrò bí ó kí ni o ìtànjẹ nǹkan tán wà jẹ ni kò sí nǹkan kan tá ṣètánì ọtún ọ̀jẹ tí ó sọ fún ọ tí ó sè ìgbà sẹ́lọ̀n tọ́ba ní tọ́lọ́n lọ tẹ́lẹ̀ ọmọ kú dànù ètò ṣe àìmọye ń tọ́sẹ̀ bọ̀ òun tó kú mélòó mélòó àìmọye ń tó ṣe ń tú ọ̀fẹ́ ṣeun tí ó tí ó tí ó tí ọ̀sọ̀ yìí máa nínú in tó ń sin wá láàyè òun gẹ̀ẹ́kẹ́ ti dára a rí àti àṣetáni ń tàyàn jẹ ni àṣetáni ọmọ tàyàn díẹ̀díẹ̀ pé àkànṣe lè sọ́wọ́ ilé àrọwọ́ sọ ọlọ́ọ̀bù òróró ìjálómi máa sọnù àwọn ọlọ́ọ̀bù òróró sọ́wọ́ kínkínì ẹ̀yàn tẹ́torí pé wọ́n kàn ara kan epo sí inú dánilẹ́bí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ sọ fún ẹ̀dá kan wọ́n fẹ́ kọjá níbì kan nígbà tí sùn bí ẹ ti ń bẹnu kìtàbù tawhid wọ́n á nítọ̀ ẹ gbọ́dọ̀ rúbọ díẹ̀ kẹ tó kọjá aláwọ̀kọ́dọ̀ yàrí pé kí n ṣe kí ni kí n rúbọ ọlọ́ọ̀ní jẹ́ wọ́n sọ wọ́n ní akúsì nǹkan bí tí lọ bá rẹ̀ bí kan kà sáti tẹ̀jẹ̀ sórí kìíní nìkan máa lọ kòkí lọ́wọ́ kan wọ́ àkọ́kọ́ yàrí ẹ̀kejì wò pé ah,

garanti wo ni wọ́n wá ní pé jẹ́ nsẹ̀sẹ̀ yìí tí wọ́n abadan ọlọ́ọ̀bá ni ula ika ma hun jahannam sai ramen tí wọ́n tẹ̀lé in ta ṣe ta ní sọ fún àwọn ni bugbe wọn ma jẹnu na jahannama o wala ya ji duna an hama iso si ni rọna nuna ipe exit kan ni emergency tí wọ́n bá jáde kò sí o ti fi sínú èyí tí ọmọ bẹ́ńbẹ́ ọmọ bẹ́ńbẹ́ láéláé èyí tí ọmọ bẹ́ńbẹ́ fásikò kan lábìsí náà fi àkọ́ọ̀bá fásikò kan tí ọlọ́run fi mú jáde kó nù náà ọlọ́run mú jáde àmọ́ èyí yòówù ìbàjẹ́ ipe mọ́ wá rọ́nà kan sá lẹ́wọ̀n ilé ayé bí àwọn èèyàn máa sá ẹlòmíì gbẹ́hù five kilometres kó fi sánú ẹ̀wọ̀n ọ̀sá inú tọ́lọ́ ọba kò sí mọ̀ èso kò sí exit kan tó lè gbà ó pọ́gbọ́n kan tí mo lè dá sí ni tí ń fi bọ́ nù náà jáhàn náà kò sí àti tó ṣe náà ní pé kó tètè kó dáàbò bóra rẹ mọ́ ti ṣe tí ó gbọ́ dé jahannama kọlọ̀bọ̀ sọ́wà kọlọ̀bọ̀ dáàbò rẹ̀ bọ́wá inṣàlá àádò báyìí tọ́lọ̀bà bá sọ́wájú ọ̀làlọ́ àtẹ́síwájú wọ́láwù tààlà اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا